ìpátá ìpátá ìpátá ìpátá means thug ìpátá means thug wọ́n ti lé àwọn ìpátá àdúgbò wa lọ wọ́n ti lé àwọn ìpátá àdúgbò wa lọ